ياتيكو ياتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه ومن تبعهم بإحسان إلى يوم الدين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 والمؤمنين والمؤمنات والصابرين والصابرات السلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́wọ́ ọba adọ́pẹ́ fún ọlọ́wọ́ ọba lẹ́ẹ̀kan sí ọlọ́wọ́ ọba tí adọ́pẹ́ fún ọba tí ó ṣọ́ wa láti ìjẹjọ́ títí di ọjọ́ òní adúpẹ́ fún ọlọ́ọ̀bá náà ọlọ́ọ̀bá tí a dá ọpẹ́ fún yìí alẹ́dí ahìyá àdàbà àdàmà martana ọba tó mọ̀ ọmọ nínú ọlá nínú àánú ẹ̀ tó dáwà padà sáàyè bá àdàmà àmọ̀tánà lẹ́yìn tó ti fi àbúrò okú tó ti fi hàn wá kò wá sí bá a ṣe lè pẹ́ láyé tó wà ilé ìlú ṣòro ọ̀dọ̀ rẹ̀ náà lápadà darí sí kálò kódà kálò 100 years láyé kálò 100,000 years láyé a padà sọ́dọ̀ ọlọ́run jọ kanáà àtọ́rọ̀ kí a ti gẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì tí ọlọ́run fi ṣe àánú fún àwọn ọmọ Ànábì Adam Ànábì tó ṣe wípé ọlọ́run ṣe ló jíṣẹ́ gbẹ̀yìn anẹ́bì tó ṣe wípé irú rẹ̀ ò ní wá sáyé mọ́ anẹ́bì tó ṣe wípé gbogbo àwọn tí ọlọ́run bá sà lẹ́sà ló fún wọn ní ìwé gẹ́gẹ́ bó ṣe fún anẹ́bìwa Musa ní Tàórà tó fún anẹ́bìwa Ìsá ní Injil tó fún anẹ́bìwa Dáwùd tó fún ní Zabur ó wá fún ànábìwa Muhammad sallallahu alaihi wasallam ó wá fún ní al-Qur'an kó máa jẹ́ sọ́mùrì gbogbo àwọn òwe tó ti wá ṣáájú tó sì jẹ́ pé kìí ṣe sọ́mùrì gbogbo àwọn òwe tó ti wá ṣáájú nìkan ṣùgbọ́n al-Qur'an yóò máa wà preserved pẹ̀lú tọ́lọ́wọ́ wà àwọn aláàsì máa ṣọ́ ọwọ́ ìbàjẹ́ kan ò ní kàn ló fi jẹ́ láti 1440 something years tọ́lọ́run bá ti sọ alkùránì kalẹ̀ wọ́n ní rí báyìí ẹ̀ débi pé wọ́n wẹ̀ jíjẹ̀ ṣùgbọ́n kò síwé náà lórílẹ̀ tí wọ́n ti rí báyìí sí wọ́n edit àmọ́ alkùrán yóò mu yóò mu yóò mu ara àwọn múrújísà alkùrán nìyẹn ló fi jẹ́ pé lásìkò àrẹ sallallahu alaihi wasallam wọ́n mọ̀ gbọ́ alukùránì yìí àwa tá a wà lásìkò tá a wà àátùmọ̀ gbọ́yé náà àwọn tí tún bọ̀ wá lẹ́yìn wa lọ́la wọ́n tún wọ́n tún tún gbọ́yé alamújíza kùránì yẹn àdẹ́bì tó ṣe wípé tó wá ní jọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run tún wá fún ní orí ọ̀fẹ́ láti ṣìpẹ̀ fún gbogbo àwọn tó bá gbàgbọ́ ikẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá nẹ́bì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ agbó wa tán rìn ní erékọ̀ òjíṣẹ́ ọlọ́pàá náà ti di ọjọ́ kan yóò wọ́n láàyè ń fara máàlù wọn lẹ́bàlóòd illa man ata Allah bi qalbin salim yóò wọ́n láàyè ń fara máàlù wọn lẹ́bàlóòd ọjọ́ tó ṣe pé ogun tá a bá filé ayé wa kójọ ìkankan ò illa man ata Allaha bi qalbin salim àfẹ́ tó bá bá ẹ̀sẹ̀ dọ́dọ̀ ọlọ́run àwọn abẹ ọlọ́run ọba àlekè ọlá nínú ẹni tí ó mẹ́sìn délé ọlọ́run mọ́ṣáìṣe mọ́ṣáìṣe ogun wa nínú ọlọ́run hawla wala quwwata illa billah náà níbi tí a bá ọ̀rọ̀ wa dé a kọ́dà ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run in totality a lè sọ́tán torí pé ọlọ́run gan sọ fún ànábì pé minimum nínú àwọn àwọn ànábì kọsọ́sìnà àlèkì asọ̀tán wọn fún ọ a bẹ nínú wọn lamexus àlèkì àwọn míì tún bẹ nínú wọn tó yẹ pé wọn fún ọ jẹ́ pé a bá fẹ́ kó mọ̀ láàájì ọmọ ọlọ́wọ́ ní níbi tá bá délé ní jẹjọ huwa alladhi arsala rasulahu bil huda ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá òun lọba tó rán òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú ọ̀nà mọ̀ with guidance gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátá wọ́n wá gáìdì ọmọ nìyẹn ni ọmọ láìpí sí kánjọ́ kan ọwá ní ṣe mọ̀ mọ̀ pé Jésù sọ pé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnìkan kì yóò lọ sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe pípasẹ̀ mi ó ní tó bá tún ká dáadáa ní the same John náà Jésù ní ní òṣùwọ̀n ìgbà tẹ́mi bá wà lórílẹ̀ ayé èmi ni ìmọ́lẹ̀ ayé as long as I am on the surface of the earth I am the light of the world gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run náà lọ́nà èé ṣe nítorí pé àwọn ni wọ́n tọ́ wa sọ́nà àwọn ni wọ́n yọ wá mina zulumat ìlànà wọ́n yọ wá kúrò ní òkun ayé tá a wà bọ́ sínú tìmọ́lẹ̀ tọ́lọ́run

ọlọ́wà ni wà dínì hak àti ẹ̀sìn òdodo liyudhirahu ala dini kulli liyudhirahu ala dini kulli kó wá borí gbogbo àwọn ẹ̀sìn tó kù kó wá borí gbogbo àwọn tí wọ́n tún sọ nǹkan míì lẹ́sìn àbí tí wọ́n tún sí nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run wa walaw kara al kódà bí kèfèrí fẹ́ bí wọ́n kọ̀ torí pé nínú tí ìdùn mákèfèrè ni pé tẹ bá ti ń ṣe nǹkan bí tó yàtọ̀ sí ti wọn inú wọn èédùn èyí tí máa ń dùn mọ́ wọn náà ni pé kẹjọ máa ń ṣe tí wọ́n ń ṣe yẹn ṣùgbọ́n tẹ bá ti mú nǹkan mí ìwà tó yàtọ̀ sí tí wọ́n ń ṣe ẹ̀bá jẹ́ nílé jù bẹ́ẹ̀ lọ wọ́n tako yìí ni ọlọ́wà ní ya ayyuhal ladhina amanu ọlọ́run kó bá mú ọdé ọlọ́run ya ayyuhal ladhina amanu apẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ẹ mọ Ọlọ́run tẹ́ mọ̀ pé ó ń dá Ọlọ́run ẹ̀yin tẹ́ mọ̀ pé ó kù díẹ̀ káàtó Ọlọ́run adùnlókùn ọlọ́ni ẹgbẹ́ njuwe júwe nkankan fún alátijárọ̀ owó kan hal adùnlókùn alátijárọ̀ tí ọlọ́ni ẹgbẹ́ júwe owó kan fún yíò tó ń jí kún min àdábin tó ṣe wípé owó yìí tí gbogbo yín bá ṣe bí gbogbo yín bá tujikum min adhabin alim yóò wá yọ gbogbo yín kúrò níbi ìyà ẹlẹ́ta ẹlẹ́ro yóò yọ gbogbo wa kúrò níbi ìyà tó ṣe wípé ọlọ́run ọba ń kìlọ̀ fún anú Al-Qur'an ń pẹ́fà ń fẹ́ tukum naran talazza la yaslaha illa al iná jó ogun jó wọ ọlọ́niláyà ṣláà ẹnìkan ò ní wọ́bẹ̀ ilẹ̀ aṣkọ̀ àfẹ́ tó ti ṣorí ibú parí ọlọ́mọṣẹ́wà lórí ibú ọlọ́wà ní àtàwọn iná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àtàwọn iná tó yóò ṣẹ lórí kúrò tó bá wà lójú ọ̀nà bẹ̀tẹ́ẹ̀tẹ́lẹ̀ yóò kú mẹ́ tí ó bá sí lójú ọ̀nà bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ó ṣe ìfìbáàtù ẹsẹ̀ rẹ̀ lórí ibi tó wà lórí ti dáadáa ẹ yóò wá gbé kúrò níbi iná náà níbi iná ẹlẹ́ta ilérò ọlọ́ni tu'minuna billahi wa rasuli àkọ́kọ́ ń bẹ̀ ní pé tu'minuna billahi kákọ́ nígbàgbọ́ ní Ọlọ́run tábìlà rẹ̀ ìrìn pé ṣe gbogbo ara nígbàgbọ́ ní ìgbàgbọ́ta nínú Ọlọ́run òun náà ni pé ní gbogbo ọgbà àmọ́ fẹ́fẹ́ pé tọ́lọ́wọ́ wà ṣe fún àdáadáa ni ìgbàgbọ́ wa sínú ọlọ́run rẹ̀ kódà àwọn christian wọn a máa kọ ní pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o kí ẹni tí ó gbàgbọ́ kó wá dáa ju àwọn lọ so which means pé ìgbàgbọ́ tán nínú ọlọ́run ìgbàgbọ́ pé kó lè máa dáa fún wọn ìgbàgbọ́ wa nínú ọlọ́run àkọ́kọ́ ọlọ́run bá ló dára awàlẹ̀ wọ̀sáàni oní ẹni pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí wa àyàfikọ́lọ́run bá àlékẹ́ ọlá gbogbo tí o ṣẹlẹ̀ wa pátá ọlọ́run bá nímọ̀ nípa rẹ̀ so mùsùlùmí ò gbọ́dọ̀ kan ọba ọba wa ìpé wa ní ṣe illa min indina khaza'inuhu wa ma nunazziluhu illa bi qadarin ma'lum kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ illa min indina àti kó jẹ́ pé látọ̀dọ̀ àwọn ọlọ́run láti design ẹ̀bẹ̀ a sì ní sọ so ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá gbẹ ìgbọ́ ó ti kọ́kọ́ nígbàgbọ́ nínú ọlọ́run ìgbàgbọ́ tó strong tó yẹ pé bí gbogbo ayé ń pariwo gan ẹ́rì pé àdẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam àdẹ́bí sọ fún sàábé kan pé ma ṣojúṣe rẹ̀ sọ́lọ́run ma kírun rẹ̀ dédé wọ́n ń ṣámú alánẹ́ẹ̀sì ayan fọ́ọ̀kà bí ṣe hì tí gbogbo ayé bá kórajọpọ̀ láti ṣe ọlọ́rin arábìnrin wọn nílé ṣe olórí ilẹ̀ àbíṣẹ́ yìí kọ́ ní kátàpọ̀pọ̀ ọ̀lá àfi ìkàtọ́lọ́wọ́ bá ti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ pé ah, orí kan bọ̀ àmá wọn lágbájá àwọn tàbẹ̀dù lọ́lọ́wọ́ ló sábà bí gbogbo wọn ṣe ọlá burú arábìnrin ah, wọn kèé ṣe torí pé nígbà ọlọ́wọ́n bá kọ kádàrá tán rúfin àti àkìláàb gẹ̀gẹ́ tọ́lọ́wọ́n bá fi ibi a sì kọ́ sí náà ó ti gbẹ́ mẹ́ ẹ̀rì ìgbàgbọ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan méjì táà lè bàbá sheikh Nasruddin al-Albani rahimahullah rahmatan wasi'a wọ́n ṣe tíra kan wọ́n pè ní level súnnà súnnà ẹ̀ẹ̀lẹ̀ ìyá súnnà rẹ̀ sálàsálà kúrò níbi ọ̀rẹ́ ẹ̀tọ́lọ́wọ̀ bá lè kí ọlá èé ṣe torí pé ọ̀rọ̀ ẹ̀tọ́lọ́wọ̀ bá lè kí ọlá dàbí ẹni tó ra mọ́tò

bí amwalikum pẹ̀lú property wa alamwal property ni wọ́n pè bẹ́ẹ̀ a máa gbìyànjú pẹ̀lú property wa o lè jówó ó lè jẹ́ anything tó bá ti jẹ́ pé ìntọ́rọ̀ ọba àlékọ́lá tó fi sí ìkí ẹni ni a máa fi gbìyànjú sójú ọ̀rọ̀ tọ́rọ̀ ọba bákan náà ọlọ́ni wa fúsìkùn àtẹ̀mí yìí àtẹ̀mí iná ẹ ma fi gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́un torí pẹ́lú orí tí wọ́n bá ń sọ̀rọ̀ jihad lọ́dọ̀ tí ẹ̀ jihad náà ni pé ya kó ma jihad curtain ká ma gbébọn àbí ká ma yọ àdá ni nébọ̀ rẹ̀ ń bẹ tí jẹun tó sì mọ̀ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ọlọ́ni ذلك خير لكم kẹwa ṣe jihad pẹ̀lú gbogbo tẹ́ ní gbogbo property tọ́lọ̀ bá fún kẹwa ṣe jihad pẹ̀lú ẹ̀mí tó bá àwọn property yẹn náà níjọ́kẹ́ ẹ padà á fílẹ̀ kò wá ní símọ́ ọwá kùsùrù bẹ́ẹ̀ ti kójọ bákan náà pẹ̀lú àwọn ẹ̀mí ọlọ́ni ذلكم خير لكم ọlọ́ni ó dáadù púpọ̀ fún ǹkan tó ń ta rẹ̀ mọ́ tó ẹ pé ẹ mọ rírì kí èyàn máa ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́ ẹlòmí ń bẹ wáàsí ló fi ń ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́ ẹlòmí ń bẹ kákọ́mọ ní kéwú ní fi ń ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́ ẹlòmí sì ń ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́ pẹ̀lú nǹkan mi tí ó jọra wọn almuhim agbúdọ̀ máa ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́ dandan ọ̀rọ̀ yẹn a sì gbúdọ̀ nígbàgbọ́ torí ìgbàgbọ́ nínú ọlọ́run òun ló bí àwọn tó kù gbogbo ẹni tí ó bá ti wá nígbàgbọ́ nínú ọlọ́run wọ́n dàbí ẹni tí ìṣe mùsùlùmí tó ní àwẹ̀ àwọn mùsùlùmí ẹmọ mọ́ láìkí ẹ̀ ẹ wá ń gbà àwọn mùsùlùmí kan náà tó ní ẹni tí ń bọ̀ kò pe ẹjọ́ náà ló wọlé nítorí gbogbo tó ń ṣe pátá tá ó dàbẹ̀ tó ń tẹ̀lé gbọ́n rẹ̀ lọ sí yunifásitì so at a point tó wá àzúgbà ah, òun tí wá bí iná yẹ kí school lè recognize òun rárá o <laughs> àfi tó bá pass to normal channel o ní school to recognize it so gbogbo tó wá òkè èèyàn ṣe láyé tí ò bá ti kọ́kọ́ nígbàgbọ́ ní ọlọ́run ọba àlejò ọlá òun nìkan ni kò pé méjì kò pé mẹ́ta ó yí ìgbàgbọ́ sẹ́yìn ìgbàgbọ́ abẹ́lọ́run ọba àlejò ọlá ọlọ́run kó mú ìgbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan kó mú dúró ọlọ́run kó mọ́ ṣe wá ní kẹfẹ́ ọlọ́run àwọn kó wọ́tẹ́ ìlànà الحمد لله بنعمته تتم الصالحات الحمد لله الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله الذي انزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن له أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا أنا أقف وراه إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذو القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم به لعلكم تذكرون وستذكرون ماذا أقول لكم وفوضوا أمري إلى الله إن الله بصير بالعباد هذا أقف الله أبا هذا أقف الله أبا عليك الله أبا تي هذا أقف ọba tí ó jẹ́ ká mọ̀ ọ̀tún yàtọ̀ sósì yá ní ó jẹ́ ká dá ọlọ́run mọ̀ kò jẹ́ á ṣe wàhálà lórí pá mẹ́sìn náà adúgbò fún ọlọ́run wa náà ọlọ́run tó wá ń tẹ̀síwájú lẹ́yìn tọ́lọ́run sọ fún wa pé ah, òun ló dáa jù ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àti tàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó sì ń fi tọ́lọ́run ọba àlefi ọlá tó kó sí lọ́wọ́ tó fi ń jagun sójú ọ̀nà tọ́lọ́run ọba àtẹ̀mí rẹ̀ ọlọ́ni òun ló dáa jùlọ ẹni bá ti wá ń ṣe léyìn yẹ́fì lọ́kùn ìdùnnúbọ̀kùn ọlọ́ni àwà àmọ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ yìí àmọ́ ṣe fún àkọ́kọ́ ni ẹ̀ torí pé àforíjì ẹ̀ṣẹ̀ òun ní èéjẹ́ káró orí ọlọ́run bẹ́ṣẹ̀ bá pọ̀ òun ní èéjẹ́ káró orí ọlọ́run àti wípé àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ tó pọ̀ jù

a wà fi wà àlìjẹ́nà kan tẹ́jìrì ìta àti ẹ̀lẹ̀hàb àlìjẹ́nà tó ṣe wípé akérèmọdò ń ṣàn nísàlẹ̀ rẹ̀ gbogbo táà ní access sí ilé ayé bí àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táà ní access wà ní access tó bá dijọ́ gbé náà mo fẹ sáré rán wa létí nǹkan kankan kó tó di pé àparí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ langba wa àwọn ọ̀dọ́ obìnrin wa ẹ jẹ́ kí a túbọ̀ fífi kún ṣíṣọ́ra wa àwọn èèyàn burúkú wọ́n kún ayé lèlé látàrí pé wọ́n wá owó kò wá síbi tí wọ́n lè háìdì sí kò síbi tí àwọn èèyàn olè haidi sí rárá rárá ká ma dáadáa káàzì ṣọ́ra wa mọ́ wo ọmọbìnrin kan lánàá ó ọkọ ó wá pàdé ẹnìkan lórí Facebook wọ́n ṣàbára wọn sọ̀rọ̀ báwọn fẹ́ra wọn Facebook rèé yóò gbé bẹ́yìn ò ti rí tẹ́yẹ̀ bá pera rẹ̀ ń bẹ̀ náà làwọn èèyàn wọn rò àfẹ́ tó bá wá padà wá jù súnmọ́ ọ̀gá ẹni yìí fake life nílò kódà èèyàn lè sọ pé bàbá àwọn ló ní gbogbo kélébé lórí ibẹ̀ ṣẹjọ́ ọjà yàn tó fi wá di pé àwọn èèyàn wọ̀nyí wọ́n wá bẹ̀rẹ̀ sí bára wọn ṣe títí títí títí tó fi wá di wípé ìjọ kan iṣẹ́ tí bàbá ìrẹ̀ mọ́ ń ṣe ni pé ọmọbìnrin tó bá ti tó bá ti bọ́ sí trap ẹ̀ bẹ́ẹ̀ at the end of the day yóò gbà wọ́n lọ́wọ́ wọn yóò wà pa wọ́n ọlọ́kan wà ní kí ẹ̀rọ pé nǹkankan lè yóò ṣe tí ó yíwọ ọmọ lọ́wọ́ ìjọ náà bó ṣe bèèrè owó lọ́wọ́ ọmọbìnrin wà ó sì fọgbọ́n tàn wá ní ìyẹn wá lọ́wọ́ lówó lọ́wọ́ ó bá di argument débi pé ó sì bẹ̀rẹ̀ sí fọ́ orí rẹ̀ mọ́ ògiri títí tọmọbìnrin náà fi kú ẹjẹ́ a máa ṣọ́ra pẹ̀lú àwọn relationship tá a máa ń ní ó léwu lásìkò tá a wà yìí ó léwu pọ̀ kò sí tó burú mẹ́ kéèyàn ó ní relationship èyàn lè ní anywhere ṣùgbọ́n kéèyàn ó ṣọ́ra kéèyàn má jẹ́ kí àwọn ọba ilẹ̀ Yorùbá wọn máa kọ̀wé wọn ní ọlọ́mọ jẹ́ kí wọ́n ní ìta jẹ làwọn wá lọ ọlọ́mọdá pàdé ẹni tó jẹwa àdúrà ńlá so àìbáyé àwọn èèyàn tí wọ́n dágbé ẹjọ́ mú ń bọ́ ibi tí ń lọ kò débẹ̀ ilé tó sì dágbére kò padà abẹ́ náà ẹjá ṣọ́ra àsìkò yìí ó lágbára púpọ̀ ìtàwọn èèyàn sì kọwọ́ ó lágbára wọlá ilẹ̀ àbẹ̀rẹ̀ ọlọ́mọ wà ní kí ọlá kó ṣọ́ra kúrò mẹ́ ọlọ́ni lẹ́yìn gbogbo wọ̀nyí ọlọ́ni ọlọ́wọ́ parí ara ìpẹ̀lẹ̀ dárí kalifọ́sù láàbí kò wá sẹ́ni tá bá ti fi wà lè jẹ́ náà olórí oore tá a ṣe fún yẹn ẹ̀rì ọlọ́wọ̀ dárúkọ ọlé ọlọ́wọ̀ dárúkọ mọ́tò torí pé bó ti wù kílé tí ọlọ́wọ̀ bá jogún fún ọ tó bó ti wù kó tóbi tó wọ́n gbé ọ jáde kó mẹ́ ìjọ kan náà bó sì ti wù kí ọlọ́run jogún ọkọ̀ fún ọ tó ìbáàjẹ́ ọkàn ìbáàjẹ́ méjì ìbáàjẹ́ mẹ́ta oore tí ọkọ̀ kan lè ṣe ọdíjọ́ tó bá kú ní pé kọ́ fi gbé ọdé tẹ́ ọpa rínú so wọ́n yẹ́rù tó ní kọ́ àwọn bí falẹ̀ àmàlẹ̀ sọ́rẹ̀ ha wọ́n láàá ṣe pé ìbàdà ti rọ̀bì ahad gbogbo ẹnikẹ́ni tó fẹ́ pàdé ọlọ́run ba lẹ́sẹ̀ kan ogójì ní kọjú sí mi kọjú sí ọ tọ́lọ́wọ́ sì wá bẹ́ léèrè pé bóòlù ti ṣe lé ayé rẹ̀ falẹ̀ àmàlẹ̀ sọ́rẹ̀ ha kí ló fẹ́ ẹ̀dẹ́bẹ̀ kó mọ́ ṣe dáadáa wọ́la yíṣẹ́ ìrìnlẹ́gbẹ̀rẹ́ àti rọ̀bì ahad ó sì gbọ́dọ̀ lẹ́bọ̀lẹ́rù abẹ́rọ̀bà àlejò ọlá jùmọ̀ àtẹ́lẹ́ ọlọ́kùnmọ́ṣe láti mọ̀ fún ọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ọlọ́mọṣà jẹ́ kí láyé ètà ti kíṣẹ́ ọlọ́mọṣà gbà lọ́wọ́ wa ètà tí wọ́n padà Gregorian calendar ẹ lọ wẹ́wẹ́ ọlọ́wọ́ abẹ́ ọ èyí tó kù tí ó fi tán ọlọ́mọjọ ojú wa mẹ́rù lọ wọ́n jẹ́ wọ́n fi píkṣọ tèmi àtẹ̀yìn mọ́ṣẹ́ wọ́n fi ṣe ààrùn kò síbi táwọn èèyàn ti lè from afar ṣùgbọ́n wọ́n lè má mọ́láwá gbọ́gbọ́ kúrà ìsìlá ọmọ ìyá wa ní ẹjá lọ kírun sílá ọlọ́run kójọ ètò ọdún ìdókù tó má ti jẹ́ kán kírun sẹ́ni kankan ara o ikú tó yá mọ́jọ mú wa lọ ọlọ́run àwọn mọ́jọ gbé wa lè oṣù mọ́jọ dá alágara ọlọ́run fi wá ṣẹ̀sìn kẹ́yìn yìí wọ́n jẹ́ gba bára kẹ́yìn ọ̀la wọ́n jẹ́ gbajúmọ̀ wọn wọ́n bí láíláí ọ̀làlá àwọn ọ̀là kó wọ́tẹ̀ ilẹ̀ abẹ́lá اللهم لا تدع لنا ذنبا الا كفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا حاجه من وجه الدين والاخره الا قضيتها يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه خيرا وسلم تسليما كثيرا اللهم نحن عبادك وابن عبادك وابن عمتك ناصية بيدك ما دام في حكمك عدل في قضاءك نسألك الله بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت في المبادئ عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أذاننا وذر همومنا وهمومنا وعبد المكان وأنزل فرحا ورحمة يا رب سلمنا من كل الفزع والحزن والهم والغم والضر والشر والفقر والمرض والشقاق والفسوق ومن كل ذي شر ومن جميع مصائب الدنيا والآخرة يا رحم الراحمين ولا حول لنا ولا قوة لنا إلا بلكون السلام Mm.